السلام عليكم ورحمة الله وبركاته العاشر عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال بينما رجل يمشي بطريق اشتد عليه العطش فوجد بئرا فنزل فيها فشرب ثم خرج فإذا كلب يلهث يأكل الثرى من العطش فقال الرجل لقد بلغ هذا الكلب لقد بلغ هذا الكلب من العطش مثل الذي كان قد بلغ مني فنزل البئر فملأ خفه ماء ثم أمسكه بفيه حتى رقي فسقى الكلب فشكر الله له فغفر له قالوا يا رسول الله إن لنا في البهائم أجرا فقال في كل كبد رطبة أجر متفق عليه حديثي فلا قولون ona jẹ́ àdéhùn tó ṣe pé oná wa látọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu. àdéhùn yìí òun náà dá lórí ṣíṣe dáadáa. òun náà lórí ṣíṣe dada nítorí pé ojú ọ̀nà dáadáa ṣíṣe ó pọ̀. nǹkan tí Al-Imam An-Nawawi wá gbà lérò pẹ̀lú báàbù yìí tó fi ń kó àwọn àdéhùn ìjọ òun náà ní kíkọ́ àwọn náà ká sagbára láti rí pàṣẹ kan kọ́ àwọn náà sagbára láti rí pàṣẹ kan. sọ àdéhùn yìí wọ́n lẹ́nu bí Muhammad sallallahu alaihi wasallam ó dojú rẹ̀ kọ àwọn obìnrin. òní ẹni sá al-muslimat apẹ ẹ̀yin obìnrin mùsùlùmí táwọn obìnrin mùsùlùmí onáà lóbìnrin tó gbọ́ lọ́ngbọ́ tí ń bá wa ṣe islam tí ọ̀jẹ̀ kó kọ lásán ní fífi islam àwọn tó jẹ́ pé tẹ̀wéèdì wọn tẹ̀tù sọlá tó àwọn ìbí ráre wọ́n yọ zakat nígbà tá ń lówó wọ́n sọ fúyàn wọ́n sì lọ sí hajj àwọn tó ṣe é pé wọ́n gbàgbọ́ fọlọ́ pẹ̀lú títí lọ́kàn nínú ìjọsìn wọ́n ti sọ pàṣẹṣẹ sílẹ̀ fún lórí títẹ̀ láṣẹ rẹ̀ wọ́n gbọ́ wọn mọ́kọ́ mẹ́sẹ̀ kúrò nínú ìṣẹ́bọ sọ́lọ̀ wọn sì bá àwọn ọ̀ṣẹ́bọ dá nǹkan papọ̀ àwọn ni àwọn mùsùlùmí táwọn fi gba wíńdò jù yóò fi àwọn obìnrin tó ń forúkọ lásán jẹ́ mùsùlùmí tí kì í sin lọ́jọ́ kankan wọ́n yóò fi àwọn obìnrin munafiqat ìgbà pé ẹ̀rí kò rí lórí irọ́ ìdí tó fi lórí irọ́ náà ní kí wọ́n sin lọ wọ́n sin lọ rárá àwọn oníkárí ni àwọn aláṣẹ hàn àwọn ará ilé nǹkan lànà rí bá oúnjẹ o ònìyàn ní sáà al-muslimat ẹ̀yin obìnrin tí a jẹ́ mùsùlùmí eléyìí jọ kan nínú àwọn èsì fáwọn obìnrin lórí ariwo tí wọ́n parí gbégi pé ọlọ́run ọ̀gbà wọn náà ní ẹni tó gbé bá sọ̀rọ̀ ni torí jẹ́pọ̀ àwọn ọkùnrin àwọn ọkùnrin àwọn ọkùnrin náà ní gbogbo gbólóhùn tó wọ́n ná àlùkùránì máa dojú ọ̀rọ̀ pọ̀. àwọn ti sọ pé àwọn obìnrin àwọn náà wọnú rẹ̀ nítorí pé ńṣe ni wọ́n ń dojú ọ̀rọ̀ kọ wá gẹ́gẹ́ bí ọkùnrin ṣàgọ́lé ìbẹ́ni láti fi ṣàfihàn pé àwọn ọkùnrin ni wọ́n fọ́n pọn tiwọn ní òṣùwọ̀n tó tẹ̀wọ̀n jù wọ́n mú àwọn obìnrin náà wọlé pẹ̀lú àwọn obìnrin náà wọlé pẹ̀lú. tọ́ eléyìí wá jẹ́ ọ̀kan nínú èsì yóò tún mú kọ́kàn àwọn obìnrin ọba lẹ̀. ẹ̀rọ rí gbọ́ngàn obìnrin wọn dojú ọ̀rọ̀ ilé ìtàn. wọ́n ní yá ni sá mùsùlùmí ẹ̀yin obìnrin jẹ́ jẹ́ mùsùlùmí. kí ló dé? nítorí pé àwọn obìnrin jẹ́ rí yẹn máa ń wù wọn. táwọn ọkọ káwọn sànù káwọn fi sàrà ṣùgbọ́n ṣe ń táwọn fẹ́ fi ṣe sàrà bàbá ìyá àti ṣàfihàn lẹ̀ àti ti kárí nílẹ̀. gbàdá lóbìnrin máa fẹ́ ṣe sàrà. mo dá sí nǹkan róńdó kan ni tí ò ní hàn kò tó nǹkan kò tó nǹkan tí wọ́n bá pọ̀. ẹbí yorùbá lẹ́gùn náà ló sọ wípé kò tó nǹkan ní sọ ní ìdáhùn ẹ fún yẹn ẹ fún yẹn ẹ má fojú kéré rẹ ọlọ́ọ̀ni ọgbà. àdìsí yìí dá lórí ilé ẹ má fojú di nǹkan kan láti bu èèyàn kan tó ní bùkátà sí pé kíní ìgbéró pọ̀ nítorí pé lójú ìwọ tó ní o lè kéré ìwọ lójú ayé tó fẹ́ kò ní kéré. one thousand naira lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ olè méjì abọ́ kẹsàn-án lọ bàbá lójú ọ̀pọ̀ àìmọ́wọ́ nǹkan babara ni o ó tó ṣe bọ́jẹ̀tì ọ̀sẹ̀ méjì nílẹ̀ lónìí tóbi òní pàtọ́sẹ̀ méjì tọrọ mọdé ó ti ṣe gàrí kóńgò méjì yẹn kí ní kan kúlúkúlú ẹ̀pà àlóyè wa ó tún lè lọ rí ewé dúpọ́ rẹ̀ kọ́ gbogbo ńjọ́ tí wọ́n bá tẹ̀lé tí wọ́n bá tẹ̀lé bá ńjọ́ tí wọ́n bá mú gàrí ọ̀sẹ̀ méjì níbi òní pa. yọ̀ọ́ ló ti tẹ́ bàmá tó kú ẹja tẹjúmọ́ lè tó tó kú sínú kí ní tó tó tó yóò máa jẹ́ tó tún kẹsẹ̀ lórí ẹsẹ̀ pa adúgbò fọlọ́. àmọ́ wọ́n máa tún one thousand kí ni kí ló lè ṣe kí lọ já má nígbà tó wọ́n pọ̀ lọ́wọ́ rẹ̀ nígbà tó wọ́n pọ̀ lọ́wọ́ rẹ̀ tó bẹ́ẹ̀ mọ́kò ti di one thousand wọ́n kun yà wò kó wo lórí tí ó mú jáde. sẹ́mu kálọ̀ mi ní ìsìn bó ti ń jíjáde lọ bí sẹ́ ti ń lọ bí sẹ́ gbogbo ọjà tí ń dókòó ti kò tó one thousand nàìjíríà lẹ́vù yìí báyìí ẹnìkan ni ọ ah, ẹ ah, ah, eh, jáde ọkàn gan ọgán mọ́nu lé mi ọ mọ nǹkan kan ọ mọ tó ń ṣẹlẹ̀. jáde tí kiri pákó ń dára jì ní sìn dára jì tó one thousand and one pákó yẹn tó one thousand. bẹ́ẹ̀ bá kó one thousand ọjà rẹ̀ yóò mú gọ́gọ́ ni kí ọyẹ tó fi ra pákó. gbogbo ẹ̀ tọ́jọ́ ń ta pákó gan wọ́n tún máa ń di rẹ̀ kí lówó àkókò máa bí ó ti lówó bọ́ọ̀ lọ sẹ́tù one thousand man. torí ẹ̀ ló ti jẹ́ pé mọ́ fojú di kankan láti mú yàn ó lè má jọ wọn lójú nítorí bọ́ọ̀lù ti ṣe gbàdúrà rẹ tó bàbá ara ní lójú ẹni tó bá bùn nípa bí nǹkan ti fún mọ̀ tó. anábìlẹ́yìn obìnrin mùsùlùmí la tahkiranna jaratun li jaratiha alábàágbé kan kò gbọ́dọ̀ fojú pé nǹkan kankan láti fún alábàágbé rẹ̀ yéé ti kò gbọ́dọ̀ fojú di alábàágbé rẹ̀ yéé sọ̀rọ̀ àfojú di sálábàágbé wọn sọ mí ọ gbọ́dọ̀ fojú pé nǹkan kan láti fún alábàágbé rẹ̀ alábàágbé sálábàágbé ọ gbọ́dọ̀ fojú di nǹkan kan láti fún alábàágbé rẹ̀ ọ gbọ́dọ̀ fojú di nǹkan kan láti fi sọwọ́ sálábàágbé rẹ̀ nítorí pé tí èèyàn bá ní lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn máa ń béèrè wọ́n sì ń bẹ nínú ẹni tí ò ní tí kì í béèrè ẹni tó ní tó máa ń béèrè yẹn ni wọ́n ń pè ní as-sa'il béèrè ẹni tó sì ní tí kì béèrè ni wọ́n ń pè ní al-mahrum ẹni tí ò ní béèrè tó ń ta ìní táì béèrè rẹ̀ wà á mú má rí i. ọ̀rọ̀ gẹ́gẹ́ tẹ̀ ìtumọ̀ mahrum. bẹ́ẹ̀ máa ń jọ gbé pẹ̀lú àwọn èèyàn. ẹ̀yin ò ti mọ̀ táwọn eléyìí ní ní àbí wọn ò ní. ẹ̀yin wá rí pé nǹkan nínú lẹ́yìn ó yé ó lé sí bùkátà sí i kí lẹ́yìn ó ṣe ẹ fi sọwọ́ sálábàgbé yìí ẹ fi sọwọ́ sálábàgbé yìí igi ìdáná lẹ́ni rẹpẹtẹ ẹ fi igi sọwọ́ sí wọn èédú lẹ́ni lọ́jà ara ẹ bù ẹdú fún wọn ẹran náà lọ́pọ̀ ẹjẹ àwọn náà rẹran jẹ èlùbọ́ ni lẹ́ni lọ́lọ́pọ̀ falafala ẹbọ àwọn náà ń bẹ gàárì ẹwọn fún wa ń bẹ eléyìí ń bẹ nínú ń tọ́ da o ẹ má fojú di nǹkan kan láti fún alábàgbé ẹ má fojú di nǹkan láti láti dun alábàgbé ẹ̀yin obìnrin jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa ẹ̀kọ́ tó ní Islam kọ́ wa yìí ẹ rí i pé tí ẹnìkan bá mọ̀ pé ẹni tó sì fura mọ̀ pé mọ̀ pé à ń jẹun sẹ́yìn ọ̀wá jẹ́ni tí tẹ̀sí wá pè pẹ̀lú ìrànlọ́wọ́ tẹ́ ìrànlọ́wọ́ ìjà onígbè máa ṣẹlẹ̀ láàrin àti ìjà onígbè máa ṣẹlẹ̀ láàrin àti báyìí tí wọ́n mọ̀ kọrin bú yín gbogbo gbà wọ́n máa kọ̀ tí wọ́n máa gbẹ́tọ́ tí wọ́n máa títọ́. wọ́n jẹ́nu owó rẹ̀ wọ́n jẹ́nu ọlá rẹ̀ òbí tí olówó tọ́kọ́lé sílẹ̀ sẹ́kù. olówó ẹ̀sọ́ yá. àbẹ́ ìlú bá wà dá yóò bá. so iná ni alimami shafi'i rahimahullah nínú diiwaanu rẹ̀. ذلك وصيك فإن كثرت عيوبك بالبرايا وسرك أن يكون لها غطاء تفتر بالسخاء فكل عيب يغطيه كما قيل السخاء ولذلك لبعض القولين وعوين أكا من بوجن وكا من بوجن وكا من بوجن, وكا من nítorí fi gbàsílẹ̀ ara rẹ náà ni, kó máa náwó fún un kó láwọ́ um, yọ̀n búrẹ́dì wọ́n ní kálukú búrẹ́dì kọ̀ọ̀kan búrẹ́dì báwo bàbá yẹn ló ní kí n fún yín ẹ jẹun ọlọ́run gbàsílẹ̀ o àbí òye wọ́n sì dínkù yín darí <laughs> tọ wọn ti fẹ́ dọ̀rọ̀ rẹ lẹ́sẹ̀nu ẹ lọ ọjẹ búrẹ́dì rẹ o ọjẹ búrẹ́dì rẹ o kí búrẹ́dì rẹ ọmọ wọn o ẹ̀rí kẹ́lò mi nu wọn lódodo bóyá búrẹ́dì yẹn ni ó jọ oúnjẹ alẹ́ wọn lé wọn jọ tẹ́lẹ̀ náà ìrònú ti gba kí làwọn jẹ lálẹ́ kò sọ́nà kò sówó torí ẹ̀jẹ̀ ń bá ń fẹ́ táwọn èèyàn wọ́n mú ti yín gbọ́ níwọ̀nba ẹ̀ láwọ́ sí wọn láwọ́ sí àwọn obìnrin ò sì gbé ìdájà lẹ̀ àwọn obìnrin wọn ò gbé ìdájà lẹ̀ nígbà tí ọkọ ẹnìkan lówó àwọn obìnrin tí àwọn àjọ ń gbé inú ilé pẹ̀lú fúláàtì fúláàtì ní báàgì ètò tó kọ títí mi kọ títí ọ kálukú ti wọ náà bá gbẹ́ǹtì tó ti tilẹ̀kùn kọ́lá àti wọ́n tilẹ̀kùn ni wọ́n yọjú lójú wíńdò wọ́n wá kí èsì bí wọ́n ti ń gbé oúnjẹ wọnú lélẹ̀ yìí àpò ráìsì pẹ̀wà àpò kìnnì kan ẹ̀sìfà géètì ẹ̀sìn wọ́n sá géètì géètì gbogbo ẹ̀ wọ́n ń géètì ẹ̀. nígbà tí wọ́n ti kíláìsì gbogbo ẹ̀ tán wọ́n á rí i pé wíwọlé la rí wíwọlé àwọn oúnjẹ yóò wọn àwọn máa mú nǹkan kan jáde wá bá wọn. ẹ̀sìn ah, àtọ́fọ́ kó jẹ́ wá sórí kọ́ máa bọ̀ ń pè ní oníkọ́ bọ̀ ń pè ní ẹ wá wo yorùbá lẹ́wù wọ́n ti wá rí pọ́pọ́ rè sílù àwọn obìnrin yìí wọ́n ti wá ń sọ́jọ́ sí obìnrin yìí tí wọ́n wá ti àwọn tó bá ti déédéé pé wọ́n wá kí wọ́n jọ kàn àwọn ọkọ tí wọ́n wá sáré lọ gbọ́ sí ìkàn wọ́n má bàa mọ̀ kọ́kùnrin gbọ́rò àwọn obìnrin yẹn wá ní à ẹ jẹ́ wá kí wa lónìí máa ṣe àgbà máa ṣe àgbà tán wọ́n kàn gbọ́ wọn ọkùnrin ránṣẹ́ ni láti fi tọ́kọ sí aláìsí àná wọlé àyè tí ọba ti nàdá ìdá wọ́n kó oúnjẹ wọlé fún ọ lápò lápò lórí ìgbà tí àwọn ẹni tó ń jọ ń gbélé táwọn bá mú bá tó ń ṣe bára ká ìlú tó máa fọ ẹ̀kọ́ máa kó oúnjẹ fún wa. ìlà ìlọmọ ẹwì ò bá lẹ kọ́ máa kó oúnjẹ fún wa wọ́n á rà á fún kó lè máa bù fún wa ni wọ́n gbé sínú ilé tí ẹ̀kọ́ lè máa bù fún wọn. nígbà wọn bá tán kó náà lè máa wá gbà tí wọ́n máa gbà tí. pẹ̀mọ́kẹ́lẹ́ yẹn ni wọ́n pè ní pure kò yẹ kí wọ́n ti bẹ́ẹ̀ rárá mi. tontukọ́bìnrin náà wọ́n yẹ kó na lẹ́ẹ̀kan láàrin lẹ́ẹ̀kan láàrin ẹni tó bá fura mọ̀ fáwọn ẹjọ́ ń pélé àìní rẹ̀ ó pélé ge tó bá bù nínú oúnjẹ tí ń bẹ́ẹ̀lì tó bá fún tó bá fún wọn nínú rẹ̀ ń tọ́da ni ó sì dá púpọ̀ kójú kọ́kọ́ rẹ̀ ọmọ láàdá obìnrin ọmọ ìyàtọ̀ síra wọn níbi tí oúnjẹ ọkọ rẹ tọrọ lẹ́yìn gbígbà àti fífi tọrọ láìgbà yọ̀ǹda. agbọ́dọ̀ kí èsì léyìí ẹ ọ̀dà tó kó fura mọ̀ fáwọn kan bẹ lẹ́gbẹ̀ẹ́ òun kí ìyá burúkú jẹ tóun sì lóúnjẹ lé tayọ tóun bùkátà kọ́mọ máa fi sọwọ́ sí wọn lẹ́ẹ̀kan láàrin bọ́ pẹ́ kó ṣe pé yóò gbọ́ ọkọ rẹ̀ gbọ́ nípa rẹ̀. ẹ má fojú di nǹkan kan kí ẹ lè fún alábàágbé yín ẹ wàá bá pèjú ìdáná ti sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ àti ẹ̀mí. wọ́n ní lọ́wọ́ fẹ́rẹ́ sẹ́nẹ̀ jẹ́ mọ̀tẹ́fẹ́kùn náà rí. wọ́n dà pátákó ẹsẹ̀ ewúrẹ́ tàbí ọ̀pọ̀ ẹ̀sìn àgùntàn tàbí ọ̀pẹ̀lẹ̀ ọ̀sẹ̀ ẹ̀rẹ́sẹ̀. subhanallah alábìnrin kọ́dà kó ṣe pé ìlú lélẹ̀ táwọn sẹ́bì ní bùkátà tí wọ́n fojú di mọ́ wọn. wọ́n fi fàpèjúwe ìyẹn ni pé lápèjúwe ká pé kòròǹfò sáná ẹtìlógún kò sáná nú ẹ̀ kòròǹfò sáná mọ́sánù gbà tí alábàágbé yín ní à ẹ dákun jẹ́ mo rí kòròfò sáná lọ́dọ̀ yín kòròfò sáná báwo èyí téèyàn ti ẹ máa ń sá sáná lára rẹ̀ kí ló dé kòròfò sáná bíi méjì tó kù ẹ̀yìn kí ni kòròfò tá a fi sá òun náà tún ti pa fúnká kò tún fẹ́ sá má ṣé kòròfò sáná ni wọ́n wàá fún ìyá yìí n ò rí sáná fún ọmọ kòròfò sáná fún pé kòròfò sáná fún. kòròfò yé wa mọ̀ fojú di sẹ́mi pé lásìkò yẹn nítorí pàtàkì jù tó ń fẹ́ láyé yìí àtọ́lọ́ ti ti tiwọ́ lágbára rẹ̀ sílé lọ́wọ́ eléyìí pàtàkì púpọ̀ a gbọ́dọ̀ máa sánà sá sí àlàáfíà òfìjọba láàrin wa pẹ̀lú àwọn èèyàn tọba rẹ pẹ̀lú gbogbo èèyàn kò tó kọ ọ̀rọ̀ náà lọ́jọ́ gbẹ̀mí àlùkìyàmù báwo wá ní sọ̀rọ̀ máa ń ba gbogbo èèyàn jà ẹ jẹ́ ká wọ́n ọ̀nà láti tún àárín wa àtàwọn èèyàn ṣe pẹ̀lú àwọn àwọ̀ olóore pẹ̀lú ṣíṣe dáadáa sọ́mọlàkejì nítorí pé ẹni tí wọ́n ń ṣe dáadáa sọ́mọlàkejì òun náà ń sànà kí dáadáa jẹ́ tòní kọ́lọ́mọ bọ́ jẹ́ kí dáadáa jẹ́ ti gbogbo wa. ẹni tó bá ní nǹkan kan lé tí nǹkan yìí sì lé sí bùkátà rẹ̀ kọ́mọ sì tira kọ́mọ tìrú àdúgbò ẹlòmíì nítorí kí ẹlòmíì tó bóyún ó lè jẹ́ pé ní gbogbo onúgbèsè ayé tiẹ̀ ní nǹkan yẹn tó bá rí ọgbọ́ ẹ̀mọ yìí bùkátà ọgbọ́ ẹ̀mọ yìí bùkátà tó bá jẹ́ pé àwọn náà bá lè ṣe àní máa gbọ́ káriwo lálá kọ́ máa sọ ọ̀hún àdúgbò wa báwọn èèyàn máa fi gbogbo òru jà wọ́n máa pariwo sẹ́nu pé ìgbàdàn bá ti ń bínú ara wa ìjà onígbè máa ń tẹ̀lé ìjà onígbè máa ń tẹ̀lé ó sì pọ̀ láwùjọ Yorùbá yìí ọ̀pọ̀ bàjẹ́ ẹ táwọn yóò ti máa sun jọ́ mi kárí wọ́n sọ tí gbogbo àdúgbò ọkàn wọ́n máa ti tẹ́kọ̀ kàṣùkàṣù fúnra wọn bí kílẹ̀ ọmọ bá kálukú wọn kọ́ mọ̀ mọ́ bá kálukú wọn láyé fún òdìdè kò para wọn dànù gbogbo ndí máa bí ara rẹ̀ náà nípa àwọn èèyàn dá síra wọn láti pìlẹ̀ náà kálukú tí wàá níra wọn nù kọjá sísọ wọn ń retí jẹ́ pé bọ́ǹbù yìí tí àrọ́ ràn bọ́ǹbù lọ́wọ́ tí wọ́n gbaná ẹ̀dẹ́gbẹ́ wo àwùjọ míì báwọn ṣe máa sìn láwùjọ àwọn lárúbáwá ti wọn gbàdá ń gbọ́ gbogbo orú àdéhùn yìí wọ́n máa fi ṣiṣẹ́ wọ́n máa fi ṣiṣẹ́ especially tó bá jọ ọmọ áfíríkà báyìí láti rí gẹ ẹ áfíríkà abẹ́rẹ́ gẹ̀ẹ́sì torí pé gbogbo òròyìn tí kálukú ń gbọ́ pa áfíríkà lókèèrè kò sí kò sí gbogbo nǹkan ọ̀dà wọn para wọn iná làwọn èèyàn máa gbọ́ pa áfíríkà tẹ́ bá ti ta tẹlifíṣàn lókèèrè ẹsẹ̀ tó máa ti pẹ́ tẹnu lé ìròyìn áfíríkà láti pa bá wọn lè sọ pé ibi tí bẹ́ẹ̀ pa wọn kú nàìjà àà nàìjà yìí náà torí tọ́lọ̀ lèbi ju abẹ́rẹ́ pa wa kó àwa kọ́ tó gbogbo orú ìròyìn jẹ́ ìmọ̀ gbọ́ ni wọ ọlọ́run wa bọ̀ sí ọ wa lọ múlé sáàrin àwọn tí ì ṣe áfíríkà bìrì irú àwọn lárúbáwá yìí nígbà wọn máa ń ṣe ni pé ó fi dáadáa sú ọ wọ́n lọ́ọ́ sápò ládùúgbò. <laughs> wàláhì tàláhì wọ́n fi dáadáa lú ọ ọbẹ̀ sápò láti tò àwọn ọbẹ̀ tara rẹ̀ wà lẹ́nà torí ẹ̀ nínú amọ̀sẹ̀ ó rí pé nìsín ilẹ̀ bá mọ́ ẹni tí ó di gbé búrẹ́dì wá fún ọ wà ó sì ní dààmú láyé yìí pé ìpàdúgbò lẹ ò ní dààmú tó bá ti gbé búrẹ́dì wọ́n gbé kọ́ ẹnu kìíní ìsílẹ̀kùn rẹ̀ wọ́n wá kalẹ̀kùn yìí asalaamu aleykum asalaamu aleykum tó bá bá fún wa ó ti túlẹ̀. níta rí ni òkè ṣe wọ́n ní wọ́n pé o ó ti túlẹ̀. sáwá ni mọ̀lẹ́gbà ti gbé búrẹ́dì wa bá ìtòrí tọ́lọ́ tó wọ́n ti tàjẹ́ tiẹ̀ níta ọmọ ṣe ni pé tó bá ti di láàárọ̀ láàárọ̀ torí búrẹ́dì ni bí àmàlà ti wọn tí bá lọ ra búrẹ́dì ti lé rẹ̀ yọ̀ọ̀ra jẹ náà láìpẹ́ torí pé àwọn ń gbọ́ àwọn àdìsí wọ̀nyí wọ́n fi ṣiṣẹ́ táwọn náà fi ṣiṣẹ́ nígbà tó dọ́dọ̀ ya lámàlà ó torí àwọn kan bẹ̀ wọ́n ń wojú pé tani ó sànú àwọn ni débò mo ti tẹgbà ẹni ọba lámàlà jọ ọkọ̀ ọba. tó tó bá ti lọ́sàn wàhálà yóò tún yọ ọ lẹ́nu ẹlòmíràn gbé ọbẹ̀ lásán ti dè wá wọ́n ti lásán gbogbogbò Assalamu alaikum Assalamu alaikum wọ́n bá fi lẹ́kọ̀ọ́ àti pẹ̀sì ó ti túlẹ̀. subhanahu wa ta'ala lóṣù ọ̀dàgbà mi wọ́n ló ń dorí sí i orí torí sí oúnjẹ lẹ́nu ọ̀nà rẹ̀ kálukú sí competition lórí rẹ̀ fún ọ̀lẹ́rà ìjẹ́ náà ọgbọ mílíkì síbẹ̀ nínú àdéhùn ẹlẹ́jẹ́ mílíkì rà fún subhanallah ẹ wá máa wọ sọ ọ ìgbà míì abọ́yùn wọ́n ti àtàyìn rẹ̀ fún ọ ẹ bá ti lóde ẹ̀yin náà gbọ́ abọ́ ti fi tẹ́tí gbé wọ́n wá gbé wọ́n tó fi ń gbóúnjẹ mí bọ̀ ẹ bá ti di ká ẹ ní ìdí abọ́ bẹ́ẹ̀ bá ti gbé jáde mọ́ wọ́n lẹ́ ní ìdí ẹ̀nu abọ́ mi ò tún wá. <laughs> torí ẹ àwa náà. na fojú ti ra wa pé ya àná wa ní wàhálà ní púpọ̀ adúpẹ́ kọlọ̀ tá a máa dúpẹ́ kọlọ̀ ẹ mọ̀ pé àná ní púpọ̀ ẹ̀yẹ́ wo àpèjúwe ní ìsinyìí tẹ bá lọ sílé olóúnjẹ ọwọ́ àti àgbègbè yẹn bóyá yóò pàtàkì jùlọ bí nàìjíríà ti dà náà bá yí padà sí dáadáa ẹlòmíràn máa wò sí pé aláàánú rí òun yọ so ọlọ́run sì ràn wọ́n lọ́wọ́ lówó kí ló fẹ́ ná mi ní ìsìn láti fún one hundred naira fẹ́nìkan pé ọ̀ya ẹ bá ta mọ́ lá fifty naira ọ̀rẹ́ bá ta lọ́ndrẹ̀ rẹ̀ kọ́ bẹ́ẹ̀ sí pọ̀ níbi ara ọ̀rẹ́ bá ta lọ́ndrẹ̀ rẹ̀ fẹ́ràn fifty fi èló ni kí ló mú nù kẹ́tọ́ lọ fún ẹ̀ bóyá one fifty naira tí wọ́n fi rẹ̀ lẹ́kùn bóyá ní oṣù sábà fi kọ́ra àlùjá náà ọlọ́lá gbẹ̀ndàkìyà pàápàá jùlọ ẹni tí ìyá rẹ̀ ń jẹ àgbọ̀dọ̀ fojú di anábì sọ̀rọ̀ lọ́wọ́ àjọyọ̀ ni wọ́n obìnrin mùsùlùmí má fojú di dáadáa kan láti ṣe fún alábàágbé rẹ lóbìnrin kódà kò ṣe pátákó ẹ̀sìn àbùkà wọ́n ẹ jẹ́ bá bọ̀dà anábì fi ń ṣe àpèjúwe kékeré nǹkan yẹn ọba àti ẹ̀wà jẹ́ pé nǹkan tí ọ̀já mọ̀ nǹkan kan lọ títì ni àkàrà kù mọ̀mọ́ obìnrin kan bímọ ó wá gbọ́ ọmọ rẹ̀ wá sí yín obìnrin wa fura sí pé wọn ò rí ìlébi tó wúlò láti máa lé fọ́mọ ọkọ tiẹ̀ sì ti ra pampasì ká lé bí ẹgbẹ̀rún dọ́sì bẹ́ẹ̀ làwọn mímu tọ́lọ́ ń bọ̀ wọn láti rí dé o yọ pàtì pàmpàtì kalẹ ní rẹgẹdẹ kí ló burú kí ọ̀nà ògbódò ọdún mẹ́ta fún kò dín nǹkan kan kò fẹ́yìn. a ọkọ mi ẹyin náà tó kùnìkan tiẹ̀ wá mi wá mo rí kọ́ndíṣọ̀n tán wà ánú rẹ sẹ́mi mo wá kù fún un pàmpàtì ta ni. ọkọ rẹ náà pẹ̀lú ògbó ọdún ọdún kọ́ lọ́wọ́ sàn lẹ́sàn ni kọ́ lọ́ mọ́tò wọn ládàá ni. sọ eléyìí ń bẹ́ẹ̀ nù àwọn dáadáa dáadáa tó ẹ ká fi sínú ọ̀rọ̀ àjọmọ́ níṣẹ́ ara tó máa wálé ẹ ti mọ̀ wọn ara yín ẹ̀hún tó tó máa pẹ̀rẹ̀ kẹ́tẹ́ rà wáyìí gbàtó ti fi wọn máa múná lọ kò yé ti ń tẹ́lẹ̀ pírísàbù sínú fírísà kankan ẹ lọ ìwọ̀n bá tẹ nílò tó bá tún lọ dàkejì tẹ tún lọ dàkẹta kó tó di pé ẹ lo gbogbo tòmáyì tán ó ti dìdàkudà ẹ sì mọ kókó lọ́kọ ẹni tẹ̀ ń jọ ń gbélé wọn lálàárú ẹ̀ kí ló ń dá sí nígbà tó wà fresh tó dáa yun tó wà tútù àná lọ yẹ káàpù lọ gbé fún yà alágbádá lọ gbélé fún yà alágbádá lọ gbélé fún yà alágbádá òṣìṣẹ́ ni jẹ́ fún àdúrà ní oṣù àdúrà ní oṣù kọ́lá tó fi torí ẹni tí ó dànù ní yorùbá lẹ́nu oní ọba àdúrà rẹ ṣe é pé wọ́n ṣe olè mẹ́jẹ òní yorùbá lẹ́nu torí yorùbá lẹ́nu wọ́n yẹ ká hákò náà rọ̀ wá ẹnìkan sí ọ lórí ọwọ́ àlọ́ dànù torí pé ńgbà mí ẹlòmínà fẹ́ sẹ́sìn àwọn àwàkiwà àsàkàtà tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn yẹn kì í jíjẹ́ ti tó fẹ́ sẹ̀sìn ọ̀fẹ́. ẹ láti ni ń dà wá láàbùdá náà ìwọ tún ṣe é pé òòrówó ra tòmá ẹnìkan wà tó ti abọ́ kan ó bù wá fọ̀ wọ́n á bà lórí àbùdá bó lọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá gbọ̀n sí ní bínú sí ọ. òun sì gbọ́rọ̀ ẹ̀sìn lòun rí gbọ́ ẹ̀kọ́ náà máa ṣe. ṣùgbọ́n pàtó ṣe pé àfíríkà kékeré làwọn Yorùbá ń gbé ká lọ́pọ̀lọpọ̀ wọ́n kàn ń jẹ́ mùsùlùmí ló kọ́ lásán ni. ìwọ làkídà kékeré wọ́n bá bùn wọn ní nǹkan wọ́n lè fún wọn fẹ́ fi gbárùsì kí àwọn ẹni tí ò ní nǹkan kan àrísìkí tó máa fi wọ́n lóore ọ̀nà àti ìdánù wọn máa wá. ẹ dákun kó o ní títí ayéwájú fẹ́ ní ìlọsíwájú báyìí. owó lásán wọn fún yàn wọn tún ní wọn fẹ́ fi gbárí tìtì rẹ̀. kí ló ń tuntun wá sẹ́kù dáa fún yàn. kí irun ẹlẹ́mu wọn bàtà kọ́ wọ̀. bẹ́ẹ̀ ọ̀dà máa láti máa wọ̀ ọ́ wọ́n fi kiri ọmọ. àbí tí làá ìyá àti bàbá nìyẹn. <laughs> òdì orí ọgbà ìdè orí wọ́n ní ọlọ́rí náà kú tó ń lò ní yorùbá lẹ́nu. eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn tí máa ń ṣe bẹ́ẹ̀ àti ṣe wọ́n lóore gan wọ́n sọ̀rọ̀ o. torí gbogbo oore tán bá ṣe wọ́n yóò ní tùmọ̀. ẹ dákun ẹni tó bá wà ń kó pé kí wọ́n ràn lọ kọ́ mọ́ fà kọ́ akọ ọ̀yà tí kò yà á jẹ ni kọ́ mọ́ fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ lórí gbogbo dáná bíi ta àgbàlẹ̀ yìí báyìí pẹ̀lú àwọn ìwà burúkú tó sì wà lọ́wọ́ Yorùbá kò ní sí lò láàrin wọn. wọ́n ní máa fojú di nǹkan kan láti fi ti ọmọ ìyá rẹ lóore ọmọ ìyá táwa fẹ́ ṣe lóore yóò dànù rẹ̀ sẹ́yìn náà wá ti tẹ́ láti fowó yín ṣòfò. ọ̀sẹ́ni pé a ní nǹkan tútù tí wọ́n fi fún wọn àtàlù báwo wá lọ kàtó òrò àtọ́bí àbúrò wọ́n fẹ́ jẹ́ wọ́n fẹ́ ti jẹ́ Yorùbá nù. <laughs> lóòótọ́ kò túbọ̀ sí pé kò sáwọn olórí ikú náà o àwọn olórí ikú náà wà ọgbẹ́ pé ọba jẹ́ àmàlà wọn náà ọjẹ́ tiẹ̀ nu o tiẹ̀ bọ́ nu o sọ̀tùpẹ́ <laughs> a máa wo lẹ́gbẹ́ ah, ah, àbà àbà àbà àbà irú imam ẹ́ àbà àbà àbà ẹ́ <laughs> irú bàbá alágbájá bá bọ̀ àbà so èyí ọmọ àgọ bẹ́ẹ̀ síra wọn pé bẹ́ẹ̀ náà ìmánì wa gbọ́dọ̀ lágbára ìmánì wa gbọ́dọ̀ lágbára àwọn ẹni kúnà yí wa padà ní o èdè tí wọn náà máa gbìyàn ní nǹkan torí pé ọbẹ̀ fi ṣe ń kà ó ṣùgbọ́n gbàgbọ́ tiwa ni pé ẹnìkan tí ọgbà àdìsí rẹ̀ wọn ò ní bì í kódà wọn ò ní bì í yàrá ìyá rẹ̀ ká torí pé ọlọ́run ti fà ẹnìkan ò lè gbà àdìsí ẹnìkan yóò bá lẹ́bù lẹ́ àdìsí ara yìí. àbẹ́yìn gbà tí ti gba ti rí mi ẹ dáhùn torí ẹ ẹ mọ ẹ sọ̀rọ̀ wọ́n ti gba àsìkò tì náà kí á lè fún wọn forí rẹ̀ bá pààrọ̀ ṣé orí bẹ́ẹ̀ yọ lọ́rùn wọ́n wá forí mi yorùbá lẹ wọ́n torí ẹ kí tí ń ṣe islam dáadáa ìrànlọ́wọ́ pọ̀ láwùjọ wa. ìrànlọ́wọ́ pọ̀ láwùjọ torí pé àwọn olówó wà tó ń ronú pé àwọn fẹ́ sàánú ṣùgbọ́n ẹ̀rù ń bá wọn wà láì ẹ̀rù ń bá wọn kí ni Yorùbá ọmọ wí kí ni Yorùbá ọmọ sọ. nígbà tí wọ́n fọ mílíkì tí òbí wa mú sí bàbá bá bẹ̀ kí ni Yorùbá sọ. ọ̀pá ni ó fún mílíkì pa ó kì í kò ní sílé tí ọjọ́ kú àlè. ohun ẹgbẹ́ má fún ọ wá fún. àwọn náà sọ pé òun náà ṣe ti wà ara mú tó fi padà. torí ẹ má dínà orí mọ́ra yín o ẹ má dínà orí mọ́ra yín ẹni tí máa ń ń kó kẹ́nìkan ràn bá rẹ́ni ràn ọ́ lọ́wọ́ torí kọ̀yẹ́ kọ́tán láwùjọ mi orí ò wọn náà lára rẹ báwo ló ṣe rí kó kun yẹn ní nǹkan ní ìsìkọlọgba lórí àtìkùn láàyè láàyè lọmọ ìbànújẹ́ ńlá ni ó kú sọ pé ìfẹ́ ó ti gbẹ̀dú kan lọ bá lórí àtìkùn àdéhùn tó tẹ̀lé lẹ́yìn àdéhùn Abu Hurairah náà tó nìyẹn radiyallahu anhu qala nabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní al-imanu qit'un wa sab'una أو بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه حديثي أنت sọ أبو أبو nípa أبو òdodo ìgbàgbọ́ òdodo lọ́dọ̀ ahlùsùn lẹ́tì wọ̀lùjọ́mọ́ بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية إن تكون إيمان نيان لدى أهل السنة والجماعة wọ́n ní ọ̀rọ̀ tá a sọ jáde lẹ́nu ni o wọ́n ní tá a ní àdìsọ́kàn rẹ̀ sọ́kàn wa ni èèyàn gbọ́dọ̀ ládìsọ́kàn rẹ̀ kéèyàn ó sì máa fa ahọ́n sọ kéèyàn ọmọ wọn fi oríkì ara fi ṣe wà wà. mo ní tá a máa ń tẹ̀lé tọ́lọ́ a máa lékún tá a bá ń tẹ̀lọ́ a máa dínkù ìjọ ń pè ní imánimu. òun náà ni kò ní ìgbàgbọ́ òdodo tó pọ́pọ́ wípé ọlọ́rọ̀ ọlọ́run ẹlẹ́dàá nìkan la tó sì kó o fi mọ́tò sí nǹkan pọ́n sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn wọn mọ bẹ́ẹ̀ nínú báyà rẹ ìjàmbá kankan ọgbọ́dọ̀ sí kó o sì lè sọdáde lórí àgbọn rẹ nítorí tó ọba mọ̀ bẹ́ẹ̀ lásán nínú ọkàn rẹ tó o lè sọdáde lórí àgbọn rẹ pẹ̀lẹ́ sẹmu mìíràn oníjẹmú mi ni o wọn mọ dájú sáká nínú ọkàn mi pé Allahu Rabbul Alamin nìkan la tó sìn ṣùgbọ́n mo kùnà láti sọ jáde lórí ahọ́n mi wọn ò ní pé ọ ní múmìnì lè ẹnẹdẹ lè ká ìmọ̀ràn fìràhùn wa ìbílẹ̀ irú ìmánì fìràhùn nù irú ìmánì ìbílẹ̀sì. nítorí pé ìbílẹ̀sì ń máa dájú wípé Allahu Rabbul Alamin la tó sìn Allahu Rabbul Alamin nìkan la gbọ́dọ̀ tẹ̀ láṣẹ rẹ̀ ṣùgbọ́n gbàtọ́ kọ́kọ́ tẹ̀ láṣẹ ọlọ́run bá kọ́ ọkọ̀ ó sì gbéraga ọjọ́ kan náà àwọn kèbèrè. Fìràwọn àgbà Fìràwọn àgbà láì mọ̀ pé Allahu Rabbul Alamin òun la gbọ́dọ̀ fún. Kò lórúkú, kò lẹ́gbẹ̀rá. Ṣùgbọ́n kí ló sọ fáwọn èèyàn? Ana rabbukumul a'la. Èmi ló lúwa yín tọ́ka jù. Ẹ gbọ́dọ̀ lọ sọ nípa Fìràwọn àtàwọn èèyàn rẹ̀. Wọ́n ní wọ́n jẹ́ واستيقنتها أنفسهم ظلما وعلوا وقالوا يا تومي nígbà tí ọkàn wọn ní àmọ̀dájú tó kópa nípa bẹ́ẹ̀ kọ́lọ̀ nìkan la tó sìn ṣùgbọ́n tí ló mú ọkọ̀ bẹ́ẹ̀ lọ́nàánú àrùnwá àbòsí àti ìgbéraga ni. àbòsí ló mú ọkọ̀ ìgbéraga ló mú ọkọ̀. torí rẹ̀ ṣe bá sọ pé bàbá kan lágbo lé yín ọmọ àdájú sáká lọ́kàn rẹ̀ kó tó kú pé Allahu Rabbul Alamin nìkan la tó sìn bàbá ọ̀tà sí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pé yọ láì gbogbo mùsùlùmí ni ogun káàbì kò sí nǹkan tá a bí ẹnìkan ni pé àwọn máa ń bá Islam Ọjọ yípo máa ń Islam kò ní kánú lọrọ ẹni tí ọjọ́ bíi àbúrò sóbìnrin kan tọ́jẹ́ ìyàwó sẹ́nìkan tọ́jẹ́ mùsùlùmí ẹ̀gbọ́n rẹ̀ ti gba islam àbúrò náà wàá máa ń gbọ́ islam gbogbo gbà látàrí pé ń bẹ lọ́dọ̀ àǹtí rẹ̀. ìwà máa bá ọkọ àti yìí sọ gbogbo gbà kó náà mọ̀tẹ́ di mùsùlùmí òun náà mọ̀tẹ́ di mùsùlùmí ọkọ àti wa sọ pé ó ṣe sùúrù ó ṣe sùúrù torí ṣé òwò àmọ́ ṣé òwò àmọ́ fẹ́ islam gbọ́wọ́ rẹ̀ ṣé òwò àmọ́ islam gbọ́wọ́ lẹ́mọ̀lẹ́mọ̀ ọmọbìnrin yìí sápò pé ẹjẹ́ mi náà di mùsùlùmí ẹjẹ́ ń di mùsùlùmí. ṣé wàá ń bọ̀ ṣé wàá ń bọ̀ ní kú bá pọ̀ mọ́. torí ẹ ẹni ká kí ìsára o tọ́lọ́ bá ti mẹ́nìkan wá tó fẹ́ ṣe Islam ẹ gbọ́dọ̀ bí léèrè béèrè akọ ìbéèrè òfò kan tí ò ní láàárín tí ò ní láàárín tí ò ní láàáká o ẹ kí ni orí tó fi fẹ́ gba Islam tí èso wo lorúkọ àmọ́ fún yẹn ẹ gbọ́dọ̀ bí kọ́ńtà ẹ̀fọ́ lọ sọ pé kọ́ lọ wẹ̀ náà wẹ̀ báwò yóò kọ́ di mùsùlùmí náà ń gbọ́ ọba di mùsùlùmí tán láwọn sọ pé kí ni kọ́ lọ wẹ̀ kọ́ńtà mi gbogbo ara rẹ̀ pẹ̀lú àníyàn fún wẹ́wẹ́ mùsùlùmí ètò pé alọ dágbàlagbà náà pọ̀ sí òwò ẹ̀wọ̀n àmọ́ bá tá a bá pé kí ni. àdúgbò ojúṣe tá a máa ń ṣe gbogbo mùsùlùmí tá a lè ṣe fún nígbà tá a ti mọ̀ dájú pé ọkàn rẹ ti mú ìsìlá ẹ̀yin lára kò bá ti sálámà ẹ̀yin lè yan abú ìyẹn ń sọ fún yín kó fẹ́ di nǹkan ní ṣéwù ìtàn ṣéwù náà. àwọn èèyàn mọ̀ nípa ìsìláàmù lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam lójú ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam tẹ́tẹ́ yọ̀rọ̀ yìí wọ́n wá bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam káàtó wá pé ṣéwù rádaràdà gan nítorí pé ikú lẹ ti pa kó tó tọ́jú ànábì sallallahu alaihi wasallam. ìgbà tí ẹnìkan ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tí ó sọ pé lòun fẹ́lẹ́ mo ti ṣàhádà fún ẹjọ́ wí ní alẹ́kẹ̀kẹ̀sẹ̀ kọ́ ẹ̀ lọ́mọ bá nàbí gbà náà. ìrẹ̀ ẹja kí sára o eléyìí ṣẹlẹ̀ ìbànújẹ́ torí ọkọ̀ àti ìyẹn kodò wọ́n sunkún bí ẹni sún ẹ̀jẹ̀ subhanallah bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ló kó bá tó anábì wa ti parí ọ̀rọ̀ ó ní ìnàmá àdàwọ̀ ọ̀làyè sùhàn oògùn àìmọ̀kan nìbéèrè ẹ ọ̀ kẹ́lùgbọ̀n àwọn ti ẹkú pilẹ̀ nìkan léèrè pépé kó wọn máa dúró dẹ nìkan ní ọyọ ya ní ìsìn ní ìsìn ní ìsìn báyà kọba kọba wu àlìjáná láì ti sọ láti kàn fọlọ. tọ akramakumullah ìmánì wà lọ́kàn a sí kí ni wí jáde lórí ahọ́n wa gbogbo wa náà láti wí jáde lórí àwọn àbá wí bẹ́ẹ̀ ti wí abẹ́ẹ̀ ti wí níjọ́ tẹ́mọdé abẹ́ẹ̀ sáté ti mọ̀ ìgbà wo ló di mùsùlùmí. níjọ́ tẹ́tí bọ́ ìjọ́ náà la ilaha illallah wa ashhadu anna muhammadur rasulullah tẹ́lẹ̀ wá dáa ìjókòó sí mú ibẹ̀ yìí tẹ́lẹ̀ kí wọ́n ti pèpè fún sọ̀lá àtìríkà ti dáhùn ó ti tó ọmọ tí wọ́n bí sínú ìgbà àmẹ́ni tí wọ́n gbé sínú Islam dáadáa ọgbọ́dọ̀ wí jáde lórí ahọ́n rẹ̀. táàmù wa wí gbọ́dọ̀ ìmánì jáde lórí ahọ́n wa tí òsì lọ́kàn wa bọ́ mùnáfíkì nù. yaquluna bi afwahihim ma laysa fi qulubihim. àwọn mùnáfíkì nù ní tí wọ́n wí gbórí ahọ́n wa kò sí nínú ọkàn wọn ọlọ́dà kò mọ́ yàwá mùnáfíkì. wàhálà ló ń ìmánì yẹn agbọ́dọ̀ tó máa fara ṣiṣẹ́ fún un. ọ̀rọ̀ àgbọ̀nà ọ̀rọ̀ bá ọ̀yọ́ ọ̀gbìn wọlé oṣù pàkọ́ sí i. wà ọkàn ní mọ́ọ̀nì wa bá àwọn mọ́sálásí bá ti wọ́n ẹ̀ lè fi gbọ́ náà ẹ kọ́rọ̀ nínú ìwọ́n náà ni wọ́n gbà lórí. nítorí pé ẹjọ́ bá ti ti sọ láti dájọ́ rẹ̀ ní pọ́ńpẹ́ kí ni wọ́n pa. ókè tó bá jẹ́ kíkà sí lọ́wọ́ wá bàbàrà kí ni ìtumọ̀ ẹ parú wọn. tẹ̀sán kíkò ní nítumọ̀ nu. bẹ́ẹ̀ni tí èyí bá ti sojú ṣe tọ́lọ̀ wọn bá ní kí mùsùlùmí ó sì kò lè jẹ́ mùsùlùmí. ọwọ́ àmọ́ àdìsí kan ìgbà náà sọ pé àtàkùn ọ̀rọ̀ ọ̀húnà àtàkùn ọ̀rọ̀ ọ̀húnà wọ́n ìṣòro ìlà fọ́tìrì yìí tẹ̀lé ẹ̀. ìgbà bìtì bẹ̀rù ọlọ́wọ́ àdì bìtì bẹ̀rù ọlọ́wọ́ àdì. ànábì wa ń tọ́ka sí àyà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. àyà yẹn àyà yín ẹ wá sọ̀rọ̀ tó rọ́ lọ́ọ̀ ẹ tó á pọ̀ sí ẹnìkan á ti kútùbà ńlẹ̀ lárúbá ìjọ jimá wọn ni yẹpọ̀ ló nàbí tọ́lọ́ lọ́wọ́ kó alẹ́ yóò àwọn àlejò àlejò sẹ́lẹ̀ ẹ̀tọ́kùn ọ̀rọ̀ ọ̀hún ẹ̀tọ́kùn ọ̀rọ̀ ọ̀hún ẹ̀tọ́kùn ọ̀rọ̀ ọ̀hún. ويشير إلى صدره ثلاثا أو يبان لا والله إنك لكذاب ما قال النبي صلى الله عليه وآله وسلم ولا أشار كذلك torí pé ọkàn tiẹ̀ tó bá pápọ̀ ọ̀tún tiẹ̀ bá wà kórópọ̀ yé ṣùgbọ́n tà ànábì lọ́ọ́ demonstrate ẹ̀hẹ́n ànábì sọ pé àtọ́kọ́ ọ̀húnà àtọ́kọ́ ọ̀húnà àtọ́kọ́ ọ̀húnà òyìnbó ìlà ọ̀sọ́dẹ̀rẹ̀ yìí sẹ́lẹ̀ ẹ̀jẹ̀ náà pọ́ọ̀sì là ànábì tọ́ka sí ìsapọ́. eléyìí ò túmọ̀ sí pé ìmáànì kò sí nínú káàsì lọ. ìnáwó àwọn àyọ̀ ń dúró ilé àti ìlà ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وتعطى كافلهم ọlọ́gbọ́n tẹ́tẹ́ kílẹ̀ ayé sí. Rédíò ilé ọ pàtàkì jẹ́mọ́ ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn. A lè jẹ́ Mùsùlùmí tá ìbá sí lọ. a le ń bẹ ẹnu tó bá àwọn gẹ́gẹ́ bí àwọn júmọ̀ àjẹ́ndì mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn ìdí jẹ́ndì mùsùlùmí Ramadan àjẹ́ndì mùsùlùmí má a fẹ́rọ̀ wọ́n ti pọ̀ jù láwọn àwùjọ wa wọ̀nyí. ìwé tí wọ́n ti mójú pẹ̀sì ìlú mẹ́sàlásì ń bì ní ẹ̀rọ mẹ́sàlásì ìlú mi. gbogbo tọ̀lọ̀ wá ti fún ọ̀bà ṣe ń bì yìí. ìwé tí wọ́n ti mójú pẹ̀sì àwọn ará mẹ́tíláṣí ńlá ni mo fẹ́ lọ sí sọ̀lá mẹ́tíláṣí àbí òye wa ẹgbẹ́ rí wọn ẹ̀rí báyìí ti àbẹ́yìn náà rí táyé ọ̀gbà àwọn èèyàn bẹ́ẹ̀ rí ẹ̀ márùn lẹ́yìn lè má mú bẹ́ẹ̀ lè má mú ló ti kàrún lọ ẹ̀ mẹ́rin lẹ́yìn lè má mú lè má mú lè má mú ló ti kàrún mo fi ibọ́ tù àbẹ́yìn rí nǹkan bẹ́ẹ̀ náà wà á dà gan-an náà dà

ọlọ́mọdé ọ̀daràn ló lè máa fi dáwọ̀ ọ̀daràn. ilé ìtumọ̀ sí pé ìmánì wa gbọ́dọ̀ hàn nínú wa wa ọgbọ́dọ̀ hàn nínú wa. bí ẹ bá pé lọ́kàn rẹ̀ ìfẹ́ ahọ́n lọ́wọ́. wọ́n pè ní kí ni ẹ̀yọ̀kan rẹ̀ nù jámù rẹ̀ ní kí ni àwọn ẹni tí wọ́n sọ pé àníbi láti sin lọ wọ́n sọ pé láàrin ọmọrò màálí màálí màáfíà wọ́n ní sáà ti gbọ́ lọ́bọ̀ ọmọ sẹlọ́ọ̀tún kojú wàhálà ẹ̀rí pẹ́mẹ́ tí má ní bàbá ti tẹ̀lé ọkọ̀rẹ́ má tẹ̀lé ọ̀sùn kò sí wàhálà wàhálà wà wàá gbà wàá gbà lórí ẹ̀yìn má ní wàá jẹ náà agbọ́dọ̀ tún fi fẹ́ kù agbọ́dọ̀ máa sin lọ́ọ̀ tí o ti dọ́kàn dá sinmi kò sí sinmi wà gbọdọ̀ rọ gbẹ́gẹ́ ajá ti ìfẹ̀lẹ́yàkì máa sin wọn tí kò fi dé lọ́nà sọ́fà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam kó wà láwa kúrú tù. tọ́ anábì ni ìmánì o bẹ́sọ̀rọ̀ ni wọ́n tẹ̀bẹ̀ òun náà ṣọ̀rọ̀gà. nǹkan kan lé láàtọ̀rin lẹ́ka rẹ̀ nǹkan kan lé láàtọ̀rin ilẹ̀ ká tó ní. seventy something branches. ọ̀hún pẹ̀tọ̀ ẹni wọ́n ti tún ní sọ̀rọ̀. àtúkọ̀ tẹ́tẹ̀ ń tọ́ fún ni pé ìsànàbí náà ní ṣe èméjì o ẹni tó gbà wá ní sọ pé ṣé mélòó lé láàádọ́rin ló sọ ni àbí mélòó lé lọ́gọ́ta èmi mọ gbàgbé tó yẹ wa àwọn ẹni tí ń gbàdúrà àwọn ńlá màánà mo ti gbàgbé jẹ́ seventy something lọ́sọ̀ ni àbí sixty something ọ̀tá sọ̀kànnù méjèèjì. الإيمان بضع وسبعون شعبة أو بضع وستون شعبة ìmánì tó ń pè ní ìmánì ọ̀pẹ ká lọ sọ́nà mélòó lé láàdọ́rin lọ sọ́nà mélòó lé lọ́gọ́ta. ìdí ìlú tó fi jẹ́ pé ǹjẹ́ tó máa sọ pé ẹ̀ǹtẹ̀ mọ́kùnrin المؤمنين يا كلاسي لازم تكون انا مؤمن أمي انا مؤمن ان شاء الله كلاسي قلت تقول انا مؤمن كيف يقول تقول ما تقول هل انت مسلم قلت تقول انا مسلم قلت انا مسلم ان شاء الله انا مسلم حقا نتريك واحد مطيع اركان الاسلام الخمسه او بعضهم ثم هل انت مؤمن؟ قال نعم انا مؤمن. واصبر لذلك انا مؤمن ان شاء الله. ايوه طبعا انا مؤمن بصيغه الجسد ان تقعد على روني قبالني قبال اركان الايمان السته وبعضها ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره ẹni tó bá ti gba àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí gbọ́ tí wọ́n bá ti lérò pé ṣé múmìnì ni ọ́ tó bá dáhùn pé bẹ́ẹ̀ ni múmìnì ni mí kọ̀sẹ́lọ̀. àmọ́ pẹ̀lú ẹ̀mí kékeré ni mò ń sọ mo mí ní pé mo gba àwọn orígun ẹ̀rúkun yìí má ní mẹ́fẹ̀ẹ̀fà tó bá tó wá dáhùn dáhùn pé ana mu'minun insha Allah múmìnì ni mí bọ́lọ́ bá fẹ́ ẹjọ́ gbàlérò ni àwọn ṣùàbùl ìmán ṣùàbùl ìmán àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo tí gbogbo ẹ̀ lọ́mọ lọ́gbàgbọ́ onídìí àlàyé náà kó tó mọ̀ nígbà bá mọ̀ tán ló tó máa mọ̀ pé ṣé gbogbo ẹ̀ náà mọ̀ gbà wọlé mo rò pé yẹ wa níbo láti wá lè ríru wọn láti mọ àwọn ẹ̀ka yìí gbó lálé wá sí inú kíra wo lálé wá sí mo fẹ́ mọ̀ nípa àwọn ẹ̀ka ìmánì inú kíra wo ni mo lè wá sí náà ẹ̀wà sọ ohun lódò náà kú ní tẹ́lẹ̀ náà ẹ sọ náà àgbà náà صحيح البخاري صح صح يرحمكما وتسلموا صحيح البخاري bẹ́ẹ̀ ma mùsùlùmí ń ti yín tẹ̀ ń ti wò á ẹ mà Abu Dawuda ẹ mà Nasai ẹ mà Tirmidhi ẹ mà Ibn Majah ẹ mà Muwatta Malik ẹ mà Musnad Ahmad ẹ mà Musnad Abi Dawud at-Tayalisi ẹ ẹ mà As-Sunan al-Kubra lil-Bayhaqi As-Sunan al-Kubra lin-Nasa'i gbogbo tírà hadith gbogbo tírà hadith torí rẹ̀ lẹ́sẹ̀ rí. nínú sọ̀rọ̀ ìbùkárí ni tí ọ̀sọ̀ fi pé báàbù mínà ìmánì ètò àmù tọ̀à lápẹ̀jù rẹ̀. bí ọ̀sọ̀ pé ń bẹ nínú ìmánì ká máa fún èèyàn ló ń jẹjẹ mo rò pé yé wa ìyẹn ní ti ààrẹ ka ìmánì ààrẹ ka ìmánì. ó tún sọ fún ẹ mínà ìmánì ìṣàkùsẹ̀lá nínú ìmánì oníkàmá tán.

tó tíra kan wá wà tí wọ́n ti ṣe tó kó gbogbo ẹ̀jọ́ lẹ́yìn ṣọ́ọ̀bù ìmáàmù lẹ́yìn ìmáàmù al-Bayhaqi ṣọ́ọ̀bù ìmáàmù lẹ́yìn ìmáàmù al-Bayhaqi Bayhaqi kó jọ nínú tíra. tó ọ̀pọ̀lọpọ̀ ń bùkátà kọ́sẹ̀sẹ̀ máa kí ní jẹ́ ẹ̀ka ìmáàmù kó tẹ̀ tó mọ̀ fún gbàgbọ́ fún ọ̀gbàgbọ́. ìdí nu tó bá sọ pé hal anta mu'min tó bá dáhùn pé ana mu'minun insha allah nígbà gbàlérò ní kíni ṣọ́ọ̀bù ìmán iman. wọn dà ana mu'min mu'min ni mí láì jẹ́ pé o ṣe insha allah sí kí wọ́n gbàlérò ọgbàlérò pé ọgbà àwọn àrùkánù ìmán mẹ́fẹ̀ẹ̀fà ọgbà قول لا الله لا الله لا ọlọ́lọ́ láti nínú ìmánì. a sì ti mọ̀ pé láti láì lọ lọ́ òun náà ní kí ni ọ̀bọ̀lù pípẹ́ onígbóló ìrántí tọ́lọ́ láti. láì láì lọ lọ́ gbóló yìí kìí ṣe tuntun tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alaihi wa alihi yàtọ̀ sáwọn ànábì tó síwájú gbogbo ànábì pátá korongodo lọ́lọ́ fi ìyàtọ̀ tó kàn wá ní pé. لا إله إلا الله نوح رسول الله لا إله إلا الله إبراهيم رسول الله لا إله إلا الله موسى رسول الله لا إله إلا الله عيسى رسول الله لا إله إلا الله محمد رسول الله يا تتكوى يقول ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله wọ́bi tẹ́lẹ̀ fi pa àbò. ọlọ́ni a ti gbé ìránṣẹ́ kàdìdé nínú gbogbo àlùmọ́ kọ̀ọ̀kan iṣẹ́ tó ń jẹ́ fún wọn ni pé ẹ máa sin lọ́ọ̀lọ́ nìkan ẹ sì jìnnà sáwọn ọ̀sà. àmì àbúrò wọ̀ wọn náà ní ìlọ̀lọ̀ wọ́n ti tọ́jú fún pàbó onílà ìlà. mo rò pé wa láìlà ìlọ̀lọ́ ọlọ́ọ̀fẹ́ gbogbo ànábì. ìlà ànábì kan sí tó àwọn èèyàn lọ sí ìdíkọ́ máa ṣeun ànábì kan sì sí tó àwọn èèyàn lọ sí ìdíkọ́ máa bòòsà ọlọ́ nìkan náà ni gbogbo wọn kó pè lọ sí ìdílé kámá. àdìpẹ́ láyé láyé lọ́wọ́ ó ní rúkú náà ó ní orígun méjì orígun alákọ̀ọ́kọ́ náà nàbíyàn ọ̀nà ni láàbìláàbà orígun kejì ẹ̀sìgbà ọ̀nà ni ẹ̀lọ́wọ́ rúkú yé wa orígun la ilaha illallah la ilaha nàbíyàn illallah. الإثبات أي نفي كل ما يعبد نفي العبادة عن كل ما يعبد من دون الله إلا الله إثبات العبادة لله عز وجل وحده إليه لا إله إلا الله لا إله إلا الله أموله أقوله فيها لا وما هو ضل القيامة ẹni bá olùkọ́ ànábì sallallahu alaihi sẹlẹ ó lẹ́ni tó bá gbé láyé ilaha illallah ló wí kẹ́yìn láyé yìí dakhala al-janna dakhala al-janna wọn al-janna walakin lọ́dọ̀ àwọn olùmọ̀ wọn ni láyé láyé illallah miftaahu al-janna ìdá wọn sọ pé man kana akhiru qawlihi min ad-dunya la ilaha illallah dakhala al-janna àdàkọ́ la ilaha illallah miftaahu al ولكن ليس ليس كل مفتاح يصلح لفتح كل قفل ليس كل مفتاح يصلح لفتح كل قفل ìṣe gbogbo kọ́kọ́rọ́ ló lè fi gbogbo àgádà gbogbo. àbẹ́rẹ́ bàbá ẹ̀ wọn náà dẹ̀hùn náà wọ́n bá ti gbogbo kọ́kọ́rọ́ bẹnu gbogbo àgádà gbogbo wọ́n pẹ́ jù. wọ́n ní kí gbogbo kọ́kọ́rọ́ tó ti gbogbo àgádágodo eyín wọn gbọ́ ọgbọ́dọ̀ dọ́gba. ìrẹ́ ló ti jẹ́ pé láìra ìlọ́wọ́ náà kò lè wúlò fún yàn láì jẹ́ pé yàn pé májẹ̀mú rẹ̀. ẹ̀rí pé àwọn àti ìjọba sọ náà lè sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà wọn gbogbo máa ń kọ́ ọ́nà ìlànà ìlọ́wọ́ min qalbi àwọn ṣòro tù nìyẹn. láìra ìlọ́wọ́ àwọn bùkátà ṣòro. yìí kàn sí gbogbo ẹni wá ti sọ láyé láyé lọ́wọ́ ọ̀dọ́ wúlò. ẹ̀fọ́ àwọn ẹlòmíì wà tó ó o si ti ń tanra rẹ̀ eléyìí kọ́ ni nǹkan tí súnà ti kọ́ wa. súnà ti kọ́ wa àwọn mẹ́jẹ̀mú wà fún láyé láyé lọ́wọ́ àkólèbá wúlò fún yẹn. àwọn mẹ́jẹ̀mú ìjẹ́ mélòó mẹ́jọ. àwọn mẹ́jẹ̀mú ìjẹ́ mẹ́jọ ìyẹn ni pé eyín láyé láyé gbọ́dọ̀ ó lè wá àtìlẹ́kùn fún ẹ pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú mẹ́jọ yìí ilmun yaqinun wa ikhlasun wa sidquka ma'a mahabbatin wa inqiyadin wal qabuli laha wa nínú ha wa zida thaminuha الكفران منك kàbínà.

gẹ́gẹ́ bó ti gbá pé àníkè ti gbogbo ẹjọ́ wá sọ láyé láyé lọ́lá ọ̀nà òwúlò fún. àwọn kan pèjú wẹ̀ fìràhùn náà ni fìràhùn náà sọ láyé láyé lọ́lá kò wúlò. nígbà tí aláàbò tó kú pẹ̀lú tó kù láyé láyé tó tàyè sínú odò nínú òkun ńlá. ó ní ọ̀rọ̀ الله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين إن باي إبراهيم لارو فرعون ثاني بابا إبراهيم لارو الآن إبراهيم لارو وقد عصيت قبل láì tó ti sàkìtì ìpàkọ́ tẹ́lẹ̀ tòló ò ní gbọ́ ò ní gbà sígbà ìwọ́n bí ọkọ̀ wórówóró akramakumullah nínú hadith sahih ibrahim sọfà nàbẹ muhammed sọlá ìṣẹ̀lẹ̀ àwọn bá bẹnbẹ jọ ni tí mo yára tí mo bu ọmọ tí mo dàbò lẹ́nu pípa ọkùnrin táyà yìí lọ wọn dàbò lẹ́nu pípa yìí lọ láti fi wọn dín bí ọkọ tó láyé lọ fọkẹ fọlẹsì náà fẹ. mẹlẹkọ sọ lójúmọ́ sọ fún ànàbí wa Muhammad sọ fún àtọ́jọ́ tó ń bá ń bẹ́ẹ̀ tó náà tí wọ́n yí ara kọ́kọ́ mọ́ rí wí nínú iná fẹ́ ó lu òdó máa wá lọ́ka tó lu òdó máa wá lọ́ka tó gbọ́n o. Ẹ̀rọ tó náà àwùjọ ti wá ní ìsìn àwọn èèyàn ń jọ láyé láyé lọ́la wọ́n àmọ́ tó máa rẹ̀ náà. Wọ́n tún kí wọn kú balẹ̀ wọ́n tó ń bá àwọn ẹ̀yìn o abẹ́rẹ́ gbọ́ rẹ́díò rẹ́díò mo ti gbọ́ rẹ́díò mo ti gbọ́ aláàjì wọn tó kù nítorí wọn ẹ bá kó balẹ̀ wọn ọdún ikú ọdún ikú gbogbo wa ní dáàbí la ẹ lọ wọn ẹ̀rí nǹkan náà nǹkan ṣe. èyí àtọ́lẹ̀ yàrá ẹ̀sọ̀ wọ̀ ó tún ní àpárò tẹ́lẹ̀ òǹkó ní mọ́bà àgọ́dún òru ó nítorí pẹ̀sì kan pé báwọn ọmọ tòrò àwọn tòrò lé àwọn tààkù. láìla ìlú ọlọ́ àdáwọ̀ àjà tó wúlò fún ẹ ó ń dènù ń dìrẹ̀ ragadi ragadi ó sì sọ láìla ìlú ọlọ́ ọ̀rọ̀ pàtúmọ̀ ẹ̀ wọ́n ń bẹ́ẹ̀ bí wọ́n ti ń ké tutù ọdún ebi lábẹ́ igi òkú náà ti máa péjọ àbá ọlọ́run á ní yọ wa jábọ̀ mọ́ngò gan orí tí ọwọ́ ti tọ́ lórí ọdún ọ̀rọ̀ ìlànà. Òkè láìláì lọ́mọ àgbọ̀dùtùmọ̀ yà tún ibi ètùtù ọgbẹ́ ìpínlẹ̀ wà. Ẹ mọ̀ kí ọmọ túmọ̀ láìláì lọ́mọ àyè ọmọ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí láwùjọ. So ọ pàtàkì iná ẹ̀ ní olùmọ̀ ló ti sọ ọ́nà pọ̀tàpọ̀tà òhìn. Wọ́n ní ìyá rẹ̀ láì tí Abu Jahal àti Abu Lahab tí wọ́n mọ̀tún mọ̀ náà la ilaha illallah innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun. kí ló dé tó fi jẹ́ kí tó máa ń sọ fáwọn kèbèrè kẹsọ la ilaha illallah àwọn máa ń tàgbẹ́rù parí. nítorí báwọn ti mọ̀ pé táwọn bá ti sọ la ilaha illallah gbogbo ọ̀sà yóò ti jà àwọn tó gbọdọ̀ sí má. gbogbo àbọ̀ yóò ti jà àwọn tó gbọdọ̀ sí má. أجعل الآلهة إلها واحدة إن هذا لشيء عجاب olùdókè sọ gbogbo ìgbàgbà gbọlọǹkà ní ọ̀rọ̀ àmọ̀bẹ àwọn nǹkan ìyàlẹ́nu lélẹ̀ yìí kí wọ́n ló pé àwọn èèyàn sọ láyé láyé lọ́lá olómi àwọn tó fẹ́bọ̀ ó tó pé ọ̀nà tó ríta ó ní nà lọ́gà fúrú rahim abẹ́rẹ́ rí nǹkan mẹ́ àwọn olùbílẹ̀ torí ẹ̀ ilé ìjọba àwọn. لا إله إلا الله الله ga jù nínú ṣọ́ọ̀bù ìmán nínú náà ló fi di في ìdí inú يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة هنا قول الثابت هنا الحفظ فلما من أعطى واتقى وصدق بالحسنى لا إله إلا الله ọ̀gbẹ́ yẹ wa torí ẹ̀ la ilaha illallah yẹn agbọ́dọ̀ mọ́tító dáadáa ọlọ́run fi wá lólórí rẹ̀ òun lọ ga jù nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo wọ́n á dín àrà eléyìí tó kéré jù nínú àwọn ẹ̀ka rẹ̀ ìmọ̀ ọ̀pọ̀ ẹ̀dà ànìkọ́rí káwọn akpé tó lè ní àwọn èèyàn lára kúrò lọ́nà eléyìí agbọ́dọ̀ mọ́tító jẹ̀mọ́ iná láti sọ pé dáàbà mójútó ìsìláàmù wa dáadáa kò sí àwùjọ tí ọmọ tó ti mùsùlùmí. àní máa sọ ìdọ̀tí sójú ọ̀nà ámbọ̀sibọ́sí kò lè fìyàn léṣe. àwùjọ wọn mọ tónítóní títí wọn mọ nítorí pé àwa ti rí kàpé nínú ìmánì ní kí àwùjọ wa kọ́ kọ́ mọ tónítóní. ẹ lè rìn ẹ bá gbẹ pàdé lórí títí àwọn mùsùlùmí. ẹ lè rìn kẹ wá bá ìtẹ kí wọn sọ lórí títì ọlọmọdé ẹgbẹ inú tí ó nìyàn láàánú náà àmọ́ pé tó bá fẹsẹ̀ tẹ ìgbẹ́ǹgbẹ́ tó bá fọ̀ kó tó bó ṣe fọ̀ tó tó máa gbóòórùn gbẹ́ náà ni torí gbóòórùn rẹ̀ ọ̀wọ́ ọ̀nà ọkàn rẹ̀ fi ká àwọn olùbìlà mọ́mọ́ tẹ̀gbẹ́ mẹ́lẹ̀ láàárọ̀ yìí. tó ẹni tó sì tẹ̀gbẹ́ rẹ mẹ́lẹ̀ tó o bá ṣe pé fún ọ kò ní sàgbà gbogbo tó lè nìyẹn eléyìí náà bẹ nínú bàbá òdodo ẹ̀yin lọ mọ́nà wọ́n kẹ̀rí tẹ bẹ̀rẹ̀ ní ẹmú kankan ẹtún tí wájú ẹtún mú kankan ah, bàbá yìí ẹtún ọ̀gbádùn ọ̀gbádùn kọ́dọ̀ ọ̀gbádùn sì ọ̀nà ìgbà mi ẹmú tó lè nìyà lára kó lọ́nà yìí. tọ́ wọ́n lè ṣe ẹ̀yà ọ̀bù ṣé ọ̀bẹ tó ń mìíràn ìmán. wọ́n ti fi tó ga wọ́n fi tó kéré jù wọ́n ẹ̀ka kan ni o nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ló bá wa ìtìjú oní ẹ̀nìkan kó rẹ níjànú kó rẹ níjànú níbi mímọ̀ ọ̀wọ̀ àwọn àwà tí máa ti ọmọlúwàbí ìyànú. níbi mímọ̀ ọ̀wọ̀ àwọn àwà tí máa ti ọmọlúwàbí ìyànú. ìwà yẹn ń kárí ọ̀rọ̀ sísọ ó kárí ìfésí ọ̀rọ̀ ọgbọ́ ó ìmúra ó gbogbo ìsẹ̀mí ayé yìí oúnjẹ ni nǹkan mímu ni àti kí n ti ń kóra rẹ̀ ń jánu. níbi àṣìṣe tí máa sọ ọmọlúwàbí èèyàn nù ẹni wọn pè ní kéde ìtìjú. àkàrà òkú mi lọ ìtàn pẹ̀lú. títọ́ tí ń pẹ̀lú tó ẹ̀ wọ́n ń wá bí tẹ̀sí fẹ́ lóṣù sẹ́ni kò sí ní rí òwò yìí. ẹ wá tara ẹ̀ wá bí tẹ̀sí lóṣù ẹ wá rìnrìn two hundred meters níbi tí ìtọ́sí kọ́kọ́ gbọ́ ẹ̀. ẹnìkan àbí yóò ní a kí ló ń sọ wá lọ títí nàìjíríà báwọn tí ò sí ga títọ̀ náà lọ fẹ́ tọ̀ tí ò lè tọ̀ ń bì wọ́n ní bẹ́ẹ̀ ni ìtọ̀ náà ni mo fẹ́ tọ̀ tí ò lè tọ̀ ń bì torí pé èmi ní tìjú mi kí ilé tó kù tó níwájú àwọn èèyàn tọmọ wa wò sí mi kò ní ọ ẹni tó tí rí owó ẹni ẹni tó ara pa wọn fún bí Yorùbá lẹ́nu olùkọ́ yìí náà rí àwọn aláìní tuntun báyìí tùjẹ́ ẹ pé wọ́n tó mọ sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ jọ wá sùn yóò kàn bọ́ sí pósí sáìtì wọn wà ní yóò ti tún kọjú ìdí rẹ̀ sí wọn yóò máa sọ yóò máa dà sọ àwọn náà tó máa wò ìdí rẹ̀ ránṣẹ́ kékeré ní bẹ́ẹ̀mẹ̀ kí ló pé dídá náà tó dákun sí dídá rẹ̀. àwọn ọmọ wa ó lágbà mi èyí ó sọ pé ah, ẹ kọ́ fún kòtòkò nídìí kẹ́ máa wọ sòkòtò ká mà sòkòtò kí á máa wọ àgbà wọn kò mọ̀ máa nínú kéèyàn ní ìtìjú ó náà ní kó tó pamọ́ ìṣẹ̀tọ̀ gbàrà. nítorí pé tó bá gbóòórùn tọ́ lára rẹ ó gbà ọ́ ọmọ ta lọkùnrin yẹn ìtọ́ kan máa rùn lára rẹ ni yóò tuntun bá jókòó sí yàn abẹ́ gẹ́gẹ́ tó nínú kéèyàn ní ìtìjú àkàrà òkùnrin wa ni kọ́ mọ̀ mọ̀ pariwo ká kọ́ mọ̀ mọ̀ pariwo wọn bá ẹ̀ka sọ̀rọ̀ pé àwọn bẹ́ẹ̀ ni yóò fẹ́ ah, ah, bàbá àwọn òní ti ju orí ọmọ kéwì ti dìgbà dáadáa ń gbóyún òbẹ́gẹ́gẹ́ òní ti ju. ẹ tó bá ní tìjú tí wàá tẹnìkan bá tẹ̀ ẹ̀jọ́ ní gbólóhùn aṣọ ó rí kí gbogbo èèyàn máa sọ pé wèrè wo ní pariwo ni olúmọ̀ ní rẹ́nìkan dá ló dípò kókó ẹ lọ bá a parí ẹni tí òní ti ju ni ọmọ dá pariwo òní bá pariwo torí pé wàá ní kíni onídì olùkọ́ onídìbò wọn náà nígbà nígbà òní kú bàbá rẹ̀ kí wọn náà kú bàbá rẹ̀ torí pé wọn bá ní tìjú wọn ní tìjú náà ẹ oní tìjú òní kọ́kọ́ máa kú yẹn torí pé wọn ní tìjú òní fẹ́ kó kú wọn náà nítorí pé nítorí wọn lójú lójú kù nítorí pé oní tó bá wọlé rẹ̀ dáadáa òwò bá tọ́tọ̀ wọ̀ ọ́ tọ́tọ̀ mọ́lúwàbí tó gbé jáde lé àbí yàtọ̀ ni yàtọ̀ sẹ́là níbi jù ọwọ́ àbùkùtù kan ó tún kèsẹ́ tiẹ̀ sí bàràbàrà jù ó lóun fẹ́ kára yọ ọmọ ọdún pàǹtì tó ń wọ̀ ẹ̀wọ̀n báyìí níbi jù tó tó. tọ́ iná ìní ti jù lọ́fọ̀ àwọn obìnrin jẹni tí ń rìn wọ̀wọ̀ lónìí o gbogbo tọ́nà ní kò ń gbé pamọ́ kò sí ètò wọn fi tàwé ìròyìn wọ́n tún wá ní ìwé ìròyìn kan gbọ́ àwọn jáde tó fi yẹ àwọn kan tún kèsẹ́ ti ara wọn sí gbogbo oríta gbogbo inú àìní ti dùn mí inú àìní ti dùn náà ní kí wọn tún máa wọlú wa ìgbà ẹni máa wò bí aláwọ̀ tẹ̀ ẹ́ tàbí ẹni wọ́n fẹ́ ká wò ni ọ̀ ní ti dùn ní fucking nonsense. iná ní ìdíjú rẹ̀ kọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tàbá ẹ̀mí rẹ̀ jà ó ẹ̀mí òtítí ẹlẹ́yìn o tàbá ẹ̀mọ́ jà ó sọ pé mi òtítí ẹlẹ́yìn wọ̀ ọ́kì. Prọfẹ́yìn náà gẹ́tì ẹ̀ nígbà ìdíjú sàrà àbá òsàrà àti ájẹ́ ìdọ̀tí owó àwọn èèyàn ló jẹ́ sàrà tẹ́lẹ̀ yóò fi hàn wá pé ẹni tí ò bá ti ní tìjú kò lè sọ pé ní ìmánì o kò lè sọ pé ní ìmánì. nínú hadith anabi muhammed sallallahu alayhi wa sallam wọn arákùnrin kan ń bá ọmọ ìyá rẹ̀ wí ó ti tó ti máa ti dúdú ó ti máa ti dúdú anabi ni da'ahu fa inna al-haya'a la ya'ti illa bi anábìrin sílẹ̀ o torí títí èpì kankan àbórí ìtìjú èpì àbórí ló máa ń bì yàtọ̀ sí aláìní tìjú aláìní tìjú wọ́n lè ti rántí òsè mà ẹni tó ti dúró ni a ah, tẹ̀ka yìí ti dájú torí lágbájá yìí ní tìjú ju gbogbo ń tẹ̀sán yìí lọ. torí ẹ̀ tìjú pàtàkì jẹ̀mọ́ ìtìjú wa tó jò ìtìjú yàtọ̀ tó lẹ̀ o ẹnì kan máa yàn ọ́ jẹ́ kó tó máa sọ pé jazakumullahu khaira ojú olè níyàn ò kéésì tìjú o ẹ sọkọ péré ẹ̀tọ́ rẹ òsínú kò ní tìjú o òsínú kò ní tìjú o ẹ nítorí pé nínú àṣà àwọn èèyàn àwọn nǹkan kan wà tó yẹ kó àwọn kà fún tìjú tíṣẹ̀rí ọ̀kà fún tìjú o nàìjíríà kà fún pé èèyàn abú ni ọ́ ìgbà tó ọlọ́dọ̀dọ̀ tó lè sọ ọwọ́ àpò òfin ọ̀pá náà onídàá pọ̀ tìjú ojú ti kọ́ nílé yẹn nọ́ọ̀sẹ̀sì àtàn nílé. ẹ gbọ́dọ̀ sòdodo nítorí pé kò sínú pọ̀ nítìjú nígbà tó máa kúrọ̀ nínú àìsí tìjú ni kéèyàn máa kúrọ̀ nínú àìsí tìjú òun ni kéèyàn á máa sojú ọlẹ́tọ̀ kẹtọ̀kẹtọ̀ lọ́dẹ yẹn olówó pa lọ́dẹ yẹn ọ̀hún ti fi kó bá tẹ̀ sí káàkiri kan ojú máa tì mí ojú ti ọ̀fẹ́ gbàgbé nínú ẹ̀ ní ni kéèyàn máa ti báràkà táwọn mi mi nínú ẹ̀ ní ni nítorí pé èèyàn ò lè gbé gba náà ó èyí kan sẹ́ni tó lè bá pàdé ní ìbára. nínú àìníṣìjú làwọn olórin yẹn kí wọn máa kọrin nínú àìníṣìjú ni nítorí pé olórin kan akílò náà alágbèlò náà nítorí pé tó bá ní ìtìjú ìyàwó rẹ̀ tó nílé bá gbélé ọmọ onílé bá gbélé torí àwọn ìyàwó náà ìtìjú ti kó lọ́rọ̀ wọn àwọn ọmọ náà ìtìjú ti kó lọ́rọ̀ wọn torí owó báárà ni bàbá wọn fi tọ́ wọn lọ́kọ wọn fi tọ́ wọn tọba lẹ́tọ̀ kan gbà lọ́dọ̀ èèyàn wá béèrè eléyìí òsínú pé òní tìjú òní tìjú eléyìí ìjàgbọ́n ti ṣe jẹ́ ìtìjú gbọ́dọ̀ wà ní ọ̀rọ̀ àjọ náà ẹ rí i pé àwọn ọ̀rọ̀ wà tọmọlé àbí èèyàn ní sọ jáde lẹ́nu ẹ pé àwọn aláìní tìjú ń kọ́ ọmọ sọ jáde lẹ́nu wọ́n lè máa sọ. So, nípa òwò obìnrin nípa òwò ọkùnrin wọ́n máa pè láwọn orúkọ tí ń tọ́ka sí kọ́mọ àtàlélé láwọn orúkọ tí ń tọ́ka sí pé bàbá àtàlélé ìyá àtàlélé àwọn eléyìí àwọn èèyàn abúlé àwọn eléyìí wọn ò ní ti ju kọ́bọ̀. gbogbo eléyìí wọ́n bẹ ẹnu pé èèyàn ò ti ju èèyàn ò sì lè jẹ́ ọmọ àtà area boy àbíkọ́jà pé kò ní kìí kò ní tìjú ọba ní tìjú ó gbé sìgá sẹ́nu níyàn ẹtí tìjú kan á máa mu sìgá ẹtì ẹ̀mẹ́ tìjú ọba ara mù ni sìgá nǹkan tẹ́ńtẹ́ ní tìjú ọmọ ẹtọ́ ní tìjú ò ní mu sìgá nítorí pé ọkàn gbé pápò ìṣètọ́ ni ó gbé sẹ́nu ojú sáná ọ̀wá ń ṣe ebi lágbárí bí ti kéne bí ìtọ́mọ́ àwọn olùdílẹ́ káàtó wa mọ́tẹ̀sẹ̀ tí ìtọ̀rọ̀ gbó ni ọ̀fẹ́ wá dé bẹ́ẹ̀ náà lọ sí àfọlọ́wọ́ kan la ẹjọ́ ní tìjú òní mùtí láéláé ọtí báwo àwọn bá tẹ̀ fún ara rẹ yára rẹ wẹ̀rì ǹjẹ́ mọ̀ káyì ní tìjú nìyẹn ọ̀yára rẹ wẹ̀rì ni ẹni tí ó ní tìjú ẹni ẹni ká máa fọbìnrin ká èsì ìyàwó rẹ bá ẹ mọ àpàkà tó kínú bẹ́ẹ̀ mẹ́mọ́ fẹ́ fẹ́ ni ọ̀fẹ́ fẹ́ náà nígbà tó bá tó wá fẹ́ náà tó sì tó sì tún jẹ́ ìyàwó rẹ ni wọ́n á ní kọ́ ọmọ ọ̀pàkà kọ́ àtúmọ̀ ti kọ́ ọmọ báyàwó rẹ̀ jáde ẹlẹ́jọ́ jáde o oṣù tó burú mẹ́ẹ̀ o ẹni bọ́ọ̀dì tó máa ń dà o tí wọ́n fi ta lélẹ́ ọ̀pẹ wá bì ìyàwó mi. mo rò pé yọ torí tí wọ́n mọ̀ pé ọ rẹ lọ agbára òní ka náà yọ hmm, <laughs> bá ó ti fọ́ fún ẹ pé ìyàwó mi irú ìkí àwọn sọ ábà méjì wọ́n rí dáadáa sọ̀rọ̀ lọ́ àdìsẹ́lẹ̀ ti ń pa ìyàwó rẹ̀ lẹ́sẹ̀ dà lọ́wọ́ àti níbi tí ti ń ṣe ẹ̀kẹ́ta ó wá túlẹ̀ wọ́n ti rí táwọn ẹni gbọ́ pẹ̀lú obìnrin wọ́n túlẹ̀ ìnáná kọ̀fíyà kọ̀fíyà ni o wọ́n ní yẹn kí sáwọn àrò àkùrúsá náà yá anábìrin iná ṣètò ọ̀nà yẹn jẹrìí mi níbi ní ádámẹ́mẹ́jẹrẹ dẹ́m ṣètò ní sinagbanu ìtẹ̀ ẹ̀yà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ̀sí ṣàgbánu fẹ̀. nígbà yẹn bá débi bẹ́ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ní ìgbẹ́ ní fàdàbí ma ẹgbẹ́ àwọn ànábì náà gbà mí náà àwọn nǹkan mí sá ń ṣe tó kò kílíà àbí òye wa mo pẹ́ bá kọ̀wé ní ìlànà ẹ̀dá rẹ̀. torí ìlànà ti ṣe kílíà àwọn tó tọ̀ ìyàwó òyìn torí ẹ̀kọ́ tó tó burú tí ọ̀sì ìyàwó rẹ̀ jọ lọ́jà kẹ́ lọ́ra tẹ́ bá fẹ́ rà kò tó tó burú kọ́ mú ìyàwó rẹ̀ wá mọ́ síláṣí kẹjọ wọlé o kó o sì lọ àyè kò sí tó burú o tó àti ìyàwó rẹ kẹjọ márìdì lọlé wọn fẹ́ rìn ẹni tó bá ẹni tí ẹnu bá ń kọ́ ọmọ sọ̀sọ́ kó sọ tẹ́lẹ̀ náà wọn èrí kankan fẹnu sọ àfi rọ́ọ̀fù. ẹnìkan bá jẹ́ subahánàlá ó pé alhamdulilá ìyàwó tèmi lélẹ́yìn ọjọ́ bó ṣe jẹ́ ẹ̀sìn tó burú nu eléyẹn ọjọ́ bó ṣe jẹ́ ń bẹ́ eléyìn òsínú ni kí ìyàwó rẹ kó tó ṣe ike tipátipá ló fi bẹ́ẹ̀ dọ́rùn kú abẹ́rẹ́ wa wọ́n wá wẹ̀wù tí ń gbá títì. Bẹ́ẹ̀ni kọ́ ẹ̀kọ́ apá rẹ̀ wù. Tíyàwó ọwọ́ ìtọ́kọ wọ̀. Tí tíyàwó bá dọ́rùn kú kọ́kọ́ wọ̀ páp. Tòkọ́ tọ̀ bá ṣe ń di ẹ̀kọ́ mẹ́jọ tóbi. Torí ni eléyìí báyìí, eléyìí lásán kò ní jìjù. Tíyàwó rẹ̀ náà ló mú lọ́gbọ̀n nínú àìníṣe tó ní kọ́mọ kí ìyàwó rẹ lójú àwọn èèyàn ìyàwó rẹ ní lóòótọ́ àmọ́ òní ti dùn kí ló ń dẹ́ láàmú tó lè ṣe sùúrù jáde wọlé mo rò pé gẹ́ẹ̀tì ẹ̀ ajagbègbè jẹ orí ẹ̀jẹ̀ náà ẹ má jẹ́ àfojú di dáadáa o gbogbo bó ti lè wù kí dáadáa kéré ẹ jẹ́ káwa náà ká gbìyànjú láti máa ṣe dáadáa dáadáa sáǹsì yẹn màtó ti pọ́nà láǹtì torí rẹ̀ ṣe kò ní gbé ọlọ́run bọ́ san wá lẹ́sàn-án rẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú dídá ló ń ti pọ̀ nínú ìwé iṣẹ́ wa torí pé àmọ̀ dáadáa o ní òkun dáadáa o tọ́lọ̀ ó fi sànù ájọ gbẹ̀ndà òkè yá mi ọlọ́run kó sànù èmi pẹ̀lú yín ọlọ́run kó fún wa ní dáadáa sí i ọlọ́run kó sí wa lọ́mọ àlùjẹ́nà ìjẹ́ tá a ṣe tá a fi rà àlùjẹ́nà wọ̀ ọlọ́run kó sí rọrùn fún wa eléyìí tá a ṣe tá a fi ní rí wọ ọlọ́run sí wa subhanakallahu wa ẹnìkan àti kọ́. Àwọn